الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ọpẹ́ ni fún ọlọ́ọ̀ba kọlọ́ọ̀ba kí ó gba sọ́láàtì wa kọlọ́ọ̀ba kò fi wá ṣe kòǹgẹ́ dáadáa gẹ́gẹ́ bí ọmọ ìyá wa tí a sọ fún wa lánàá kó jáde láyé tó jẹ́ gẹ́gẹ́ bí ọkọ fún twin sister Abu Tọ́yíba ìbejì ni wọ́n ẹni tó wá jẹ́ kejì wọn lóbìnrin ọkọ ẹ̀ láti ìlú kan sí ìlú kejì lẹ́gbẹ̀ẹ́ ara wọn bẹ́ẹ̀ òun náà ló ti travel so ni mọ́tò wọn ní accident ọlọ́run bá ti pè sọ́dọ̀ kọ́lọ́run bá kó jọ kó bá wa fi ikú kó ṣe nísìnyí fọmọ ìyá wa yìí kọ́lọ́run bá wa kẹ́ wọn kọ́lọ́run bá wa gẹ̀ wọn kọ́lọ́n bá wa ṣe wọ́n ní ọmọ àlùjànnà gbogbo àwọn tó jẹ́ ẹbí wọn pátápátá kí ọlọ́run bá kó jọ kó bá wa rán wọn lójú ẹ̀rí eléyìí sọ fún wa náà pé gbogbo wa pátápátá nastaidu lilimout ká máa gbáradì fún ikú torí pé àlìmọ́tù gẹ́gẹ́ bá òyìnbá ṣe máa ń sọ àlìmọ́tù wọ́n sọ wípé wàmọ́ lam yamut bẹ̀sẹ̀ ìfì ẹni tí ò bá kúkú dà bóyá ó lọ sójú ogun àbí wọ́n ń jà lógun kó kúkú dà nígbà tá à ń sọ fún wa ní ọjọ́ mélòó sẹ́yìn ọmọ ìyá tí àwọn tí wọ́n ń fi gbá wọn yàn ṣoògùn tí wọ́n jí gbé ẹ̀yẹ́ rí pọ́n mẹ́rin ni ọmọ ìyá ilé kan látara nu ọlọ́run òun ló là ọlọ́run dẹ̀ fẹ́ fi ọmọ ìyá yìí ó fẹ́ fi kọ́ gbogbo ayé lẹ́kọ̀ọ́ ni nírú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àti bó ṣe rìn so àárípọ̀n mẹ́ta tó kù ìdà náà ló náà fi bẹ́ orí wọn láwọn mẹ́ta tó kù wọ́n máa ń làmì yá mọ̀tò bí sẹ́yìn ẹni tí ọba wá fi dà pa kò síyè méjì yẹmútù bí ọ̀hán ìrìlì òun náà padà kú pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ sí ìdà lẹ́yìn ọba kú pẹ̀lú ìdà á kú pẹ̀lú nǹkan míì wọ́n ní ta'addadatil asbabu àwọn ọ̀nà téèyàn máa ń gbà kú oríṣiríṣi ni wọ́n máa ń jẹ́ walmautu wahidun ṣùgbọ́n tá à pè ní kú ẹyọ kan náà ni ẹni tó fọwọ́ rọrí tó fi kú kí ló ṣe òkú ẹni tó ń jẹun tí ata pa lórí wọ́n ní bàbá kan jẹun ní ìyá sábà pa wọn lórí bàbá lọ́nà ó kàn jẹun ní torí èèyàn lè pè mí torí pé ó ti jẹ́ àgbàlagbà ni ó lè jẹ́ ọmọdé ó lè jẹ́ ọ̀dọ́ ẹ̀wù lánàá tá à ń sọ̀rọ̀ bí ìkànnà ọmọ ìyá wa nígbà tí bàbá wọn máa kú ní last year náà ní àbí last year baba yìí ti dàgbà díẹ̀ tó tọ́ wọn ò tíì kí màmá wọn ti wà lórí àìsàn stroke láti bí ọdún mẹ́jọ tó ń tọ́jú wọn ọlọ́run ọ̀pàyà ẹ̀ bàbá yìí ò sick wọ́n sì jọ kíṣàn mọ́ṣáláṣí wà lé wọ́n sì jọ kíṣàn wọ́n bá wọn yàn sọ̀rọ̀ ọ́ ṣeré ṣùgbọ́n bàbá tó bá ti di pọ́n kíṣà ìtàn báyìí oró ti dé nìyẹn wọ́n kíṣà ìtàn wọn lọ wọlé kò sí tó ṣe wọ́n wọ́n dẹ̀ jí tọ̀ ní àbí twelve àbí nǹkan kan wọ́n dẹ̀ padà sínú ilé lẹ́yìn ìgbà tó dúpẹ́ wọ́n dẹ̀ dákẹ́. wà má lam yamutu bi sẹ́yìn ẹni tí ò kúkú dà yamutu bi ọ̀họ́yìrì yìí á kú pẹ̀lú nǹkan kan níṣá tààdàdà ti là síbáàbù ọ̀nà téèyàn máa ń gbà kú lè pọ̀ wà ní mọ́tò wà hìnà ṣùgbọ́n ikú ẹyọ kan ni ẹlòmíì ọlọ́run ti kọ pé kú accident ẹ̀rí pé téèyàn mi bá gbọ́ pé alágbájá máa kú wa ni aṣọ sì kiri sickness kan ló pààyàn ẹlòmíì lè ti sick rẹpẹtẹ ọlọ́run ò ní pa àárẹ̀ àwa padà yá lẹ́yìn ìgbà tára padà yá ẹ̀kọ́ gbọ́ kó padà kú náà ni wàlúmọ́tú wahid ikú náà ló kú ẹlòmíì wa ló travel lọ lásìdẹ́ǹtì a ò pé àwọn ọ̀nà olúwayẹ gbogbo ẹsẹ̀ ti ṣe kí nínú ọkọ náà kó ṣàánú wa ni ẹjọ́ òwà travel nǹkan ṣèbárábìnrin kan láìpẹ́ yìí nínú ọdún tá a lé iná ni níbi iwájú school triumph lẹ́yìn lọ́nà kúrò ní hospital ní clinic òun àtọmọ ẹ̀ ó gbọ́mọ sẹ́yìn àbí onímọ́tò kan sì lọ́ọ́ kọlù àbọ̀lọ́kọ̀ òun àtọkọ ó pé ó wà lórí ọ̀kadà bí ìkọlù wọ́n sì kọlù ó lò bí ọjọ́ mẹ́ta lọ títí lẹ́yìn náà ó sì dákẹ́ irú ẹni yẹn ń sè kò ṣá travel kò lọ jìnnà inú àdúgbò ló wà ló fi jẹ́ wípé gbogbo ìgbà pátápátá ọlọ́run ti sọ fún wa pé aina máa takunu yòlẹ̀rẹ́ kò mọ̀lẹ́mọ̀ o gbogbo ibi tẹ́ ẹ bá wà pátápátá ikú máa ka yín mọ́ bẹ́ẹ̀ wàlẹ̀ kóńtùm fi burújì mùsàyẹ́dà kódà kẹ́ ẹ lọ wà nínú àwọn ilé ńlá fortress ilé tó fi àpáta kọ́ ilé tó kọ́ sínú àpáta kẹ́ ẹ lọ wà ní aṣọ rock kẹ́ lọ wà ní white house ikú akayimọ́ akamọ́lu yòdèrè kòmòlùmọ́ o akayimọ́ bẹ́ẹ̀ so àfi kí a gbìyànjú kárí fáìsì iṣẹ́ lè máa bá àdàlùmọ́ o fún ti tá a bá pàdé lẹ́yìn ikú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní alikayisu mandana nafsahu wa amila lima ba'da al-maut ànábì ní oní ọgbọ́n onílàákàyè òun lẹ́yìn tí máa ń ṣiṣẹ́ lẹ́dẹ̀kú ó máa ń dẹ ó máa ń dáàbò bo ẹ̀mí ẹ̀ gbogbo tó bá lè kó bẹ́ẹ̀ bí ẹ̀ á máa sára fún wà á mìlá lèmọ̀ bá dá lèmọ̀ òun á sì máa ṣiṣẹ́ bẹ ikú ohun tó máa bá pàdé lẹ́yìn ikú wàláájì ṣùgbọ́n olùpòlú olùfọ́nufọ́ra man atba nafsahu hawa olè tí máa ń tẹ̀lé ìfẹ́nu wayatamanna ala Allahi al-amani òun náà wá rò pé àkòsí problem bá déwájú ọlọ́run gbogbo ẹ máa rọrùn inna Allaha ghafurur rahim ọba aláforíjì lọ́lọ́wọ́ ọba aforíjì wa so mo fẹ́ tẹ̀. Hmm? ó yà lọ bá stars ẹ ó ṣe bọ ni so kọ́lọ̀ ọba àlekí ọlá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa kọ́lọ̀ kó ṣe àánú fún wa kó bá wa rọ́ àwọn ọmọ ìyá náà lójú kọ́lọ̀ bá wa forí jì wọ́n kọ́lọ̀ kó jọ kó bá wa kẹ́ wọn kọ́lọ̀ kó bá wa ṣe àánú fún wọn so bí ilé ayé ṣe rí nìyẹn bá ṣe máa kó bẹ́ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn irú ọmọ ìyá yìí náà ń sìn bóyá business trip ló ń lọ bóyá bọ́n ṣe máa jẹ bọ́n ṣe máa mu ni wọ́n bá kiri báyẹn àbí ìtàn bá dé mò ń sáré bọ̀ jẹ́ sáré dé là níbi tán ṣẹ̀ máa lọ tẹ́lẹ̀ àbí ẹni tó jẹ́ yàwó òun náà kọ̀ gbọ́n sọ́dé ní pọ́kọ́ ti kú ó dẹ̀ ti lọ nìyẹn because bọ́n ṣe lọ yẹn ó lè má gbé padà wá sílé ló kú ẹ̀ tó àrímọ́ tán máa ríra nìyẹn. Sobi ilé ayé ṣe rí nìyẹn ló fi jẹ́ wípé gbogbo ìgbà pátápátá tá a bá ti ń bí ẹsẹ̀ kan ká máa gbé bí ìgbà tá a lè má láǹfààní àti gbé ní ìmọ̀ ìgbáradì ìmúra wa fún ikú ó kéré ìgbáradì wa fún ikú ó kéré ó sì yẹ ká máa gbáradì fún tí bá ṣe máa ń gbáradì fún gbogbo nǹkan míì lọ ẹlòmíì ti ń pètè àrọ̀mọ̀dán kalẹ̀ báyìí ẹlòmíì ohun tó máa jẹ nínú Ramadan ó ti sẹ́ndì owó pé ẹ bá mi gbìn ẹ bá mi gbìn ọkà bàbà ẹ bá mi gbìn àgbàdo ẹ bá mi gbìn iṣu òun la máa jẹ nínú Ramadan ẹlòmíì owó tó máa fi ra gbogbo ohun tó máa lò nínú Ramadan ó ti ń dálẹ̀ sẹ́gbẹ́ kan adìyẹ tẹlómi máa pàjẹ́ ó ti ń sìn ẹran tẹlómi máa pàjẹ́ ó lè fi rà báyìí pẹ̀lú sábà fún lóúnjẹ oníkálukú ti ní plan rẹpẹtẹ ẹlòmíì wò pé òun fẹ́ lọ ó múra nínú Ramadan owó yẹn ló ń dá èèyàn kan sì ń kú lọ lẹ́gbẹ̀ẹ́ báyìí akọ̀ gbójú kú òní àjọ àmà nídìí two hundred thousand láti sáré sèvù láìfọ ọmọ ìyá wa tó ń kú lọ yìí òun sì ti níbi seven hundred nínú kiri akọ̀tù rúbàtà owó múra nìyẹn owó múra nìyẹn ẹni tẹ́mi ẹ̀ ti fẹ́ bọ́ yìí kó lo owó yẹn láti sèvù ẹ̀mí ẹ̀ gbà yẹn ó sàn ju owó múra tó ń tọ́jú lọ kódà kò jẹ́ owó hajj lèèyàn ń tọ́jú ò ń tọ́jú owó hajj èèyàn kan sì ń kú lọ lẹ́gbẹ̀ẹ́ ò ń tọ́jú owó hajj ebi sì ń pa èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ ebi gidi misplacement of priority ni torí wípé owó tó ń tọ́jú yẹn tó bá fi ń gbà bùkátà kan tó jẹ́ pé ó wà pressing tí o ò wá fi ní owó lásìkò hajj yóò ń ṣọ̀rọ̀ yọ̀lẹ́ lórí àìmọye tó lọ hajj nàìjíríà wa yìí kò yẹ kó lọ hajj rárá kò ní bùkátà sí torí pé owó tí wọ́n kó lọ hajj yẹn àwọn èèyàn ti kú lọ́nú ẹbí ẹ̀ àná mò ń ka news kan sì tán ní Lagos State wọ́n ti bẹ́ǹchì ájì ọdún yìí sí bóyá two point six àbí deposit náà yọ máa sọ àbí two point kìíní kan. so ẹ tó ti wá wò pé ó fẹ́ san two point kìíní kan ẹ̀ bóyá two point six ló dà jẹ́ mo ṣe ìjọ ọ̀sẹ̀ lánàá ló fẹ́ san fún Lagos State two point bóyá mo ṣe àmọ̀ ẹ̀kọ́ dà yìí less than two point five òun ló fẹ́ san fún iṣẹ́ hajj a wá rí ẹbí ẹ̀ tó ń tàràkà tó ń dààmú tó ń sọ́fà káàkiri tó ní ìdí two hundred thousand láti stabilize ìgbésí ayé ẹ̀ béèyàn bá gbàgbọ́ yé irú yẹn lèèyàn máa kọ́kọ́ tọ́nà tó rẹ ẹni tó fẹ́ stabilize ìgbésí ayé ẹ̀ yẹn tí ìgbésí ayé tiẹ̀ bá ti stable bùkátà ńlá kan wàá gba ládàá ju kó o gba ládàá hajj lọ gbogbo àwọn nǹkan yìí la gbọ́dọ̀ gbàgbọ́ yé ẹ̀ iṣẹ́ hajj mímọ̀ ní sàtọ́ àìlè ìṣẹ̀bílẹ̀ tó bá lówó lọ́wọ́ ni àwa gbọ́dọ̀ torí pa fẹ́ ṣe hajj káwọn èèyàn máa kú lọ lẹ́gbẹ̀ẹ́ wa báyìí káwa máa ṣe ìrọ́dù ánihu kéèyàn kàn máa gbójú kúrò lọ́dọ̀ wọn báyìí pé wò á ara owó àjùlé tó èmi ń tọ́jú yìí o gbogbo ilé pátápátá àdánwò ńlá ni kọ́lọ́ọ̀bà kó ṣàánú fún wa mẹ́ ẹ̀ kọ́lọ́ọ̀ kó ṣe hajj rọrùn fẹ́ nìkankan wa ṣùgbọ́n àwọn olówó wa ó pọ̀ nù wọn ọ̀pọ̀lọpọ̀ wọn vast majority wọn wọn kì í yan zaka ṣùgbọ́n hajj àti umura yẹn wọn kì í fi ṣeré ìwọ tó yan zaka gbogbo ẹnikẹ́ni tó bá ti ní owó láti ṣe hajj owó ẹ̀ ti wọ zaka owó ẹ̀ ti wọ zaka ṣùgbọ́n tó bá jẹ́ pé à wọ́n fẹ́ rán ni wọ́n bá gba tíkẹ́ẹ̀tì ní ọ̀tọ̀ nìyẹn ìgbà míì gan wà ẹlòmíì tí wọ́n fẹ́ rán ní hajj tó bá sọ fún wọn pé àṣẹ lè kówó yẹn fún mi tá a bá lè kó fún ó lóore ju pé ká fowó yẹn rán ní hajj lọ. ẹni tẹ́ fẹ́ rán ní hajj yìí ẹ two point six two million six hundred and forty thousand naira initial deposit for hajj two thousand and twenty-three exercise wọ́n ní Lagos fixes two point six forty m as initial deposit almost two point seven ẹni tó wá fẹ́ lọ hajj òun náà máa wò pé àmàrà gbá àmàrà wo àmàrà fìlà àmàrà jàlábí àmà so a máa plan bí three million. ẹ wá fẹ́ ràn yàn kan ní hajj ẹ fẹ́ ràn ọmọ mọ́ṣáláṣí ní hajj ìmọ̀ọ́mù tó jẹ́ pé àti jí àti mú òun àti ìyàwó ẹnu ilé bàbá ńlá ìlera ni wọ́n fèsì kán tó jẹ kán tó mu three million tẹ́ fẹ́ fi ran ní hajj yẹn ẹ fi establish business gidi fún. bóyá kẹ consult afa kan sí àbí bẹ́ẹ̀ kọ́ tí mo bá fẹ́ máa ṣiṣẹ́ ẹja bí èlò ni ó lè take àbí bẹ́ẹ̀ kọ́ ni irú three million yẹn kán wá fi gbẹ́ kínní kán gbẹ́ bọ́ọ̀wù kán ṣe gbogbo ẹ̀ eléyìí sàn mélòó mélòó ọmọ mo wa tó ti lọ hajj nígbà ọdẹ náà wọ́n tún tọrọ bára nu mọ́ṣáláṣí ni tó bá jẹ́ pówó yà fi establish mọ́ọ̀mù tí mọ́ọ̀mù náà ṣe business gidi tí gbèsè ayé padà ń rọrùn fún ó lè di ọdún tó tẹ̀lé látara business tí mọ́ọ̀mù ń ṣe kóun náà padà rí three million yẹn yọ nínú business yẹn tá padà lọ fi ṣe hajj so priority ó yẹ ká mọ̀ so ń nkọ rán kọ́nà ṣùgbọ́n gbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ hajj tá ṣe láwùjọ ti wá bí ni àfi ayé ni ìmọ̀mù náà wá dé lòun náà wá ṣe yín mọ́kà mọ ní ṣe da kò bẹ̀ rírí bí bá wá yọ lókè ni fẹ́ yín torí kẹlẹ̀ rí pé ah, ìyẹn ló fi táwọn èèyàn bá di pé wọ́n lọ sí hajj tí wọ́n pè lálàájì á di wàhálà ṣẹ́ẹ̀dẹ̀ yìí gbogbo apẹ̀rẹ̀ wa ní alájì alájì lágbájá alájì tàbẹ̀dù àìmọ̀kan ni. béèyàn bá lọ hajj tó bá dé ká má pè ní alájì yẹn ló dáa jù ká má má pè ní alájì alájì alájì alájì alájà òun ló dáa jù kò sí nínú ẹ̀sìn kò sí nínú súnà ẹ tó pè ní alhajj alhaj alhajja òun lẹ tó ń ṣe hajj lọ́wọ́lọ́wọ́ àwọn tí wọ́n bá ń ṣe hajj lọ́wọ́ wọ́n máa ń pè wọ́n ní hujjaj wọ́n máa ń pè wọ́n ní kíni hujjaj àwọn tó pọ̀ tó ń ṣe hajj lọ́wọ́ ẹni tó wà ní hajj tó ń ṣe hajj lọ́wọ́ máa ń pè ní alhajj alhajj ṣùgbọ́n táwọn èèyàn ti wá bá wá délé látara pé wọ́n pè wọ́n ní alhajj alhajj ẹni tó ń ṣe hajj ẹni tó ń ṣe hajj tó bá wá délé wọn bá fẹ́ alihaj tí ó ṣe hajj ń bí ni tó bá wá fẹ́ kí àwọn èèyàn tó bá ti fi alihaj sí ìyẹn làwọn kírísítẹ̀ náà kọ́pì ó di pé táwọn kírísítẹ̀ náà bá ti lọ sí Jerusalem ó lórúkọ kan tó máa ń pe àwọn tó bá ti lọ Jerusalem ní wọn báyìí JP ẹ àwọn náà fi yẹn kọ́pì àwọn mùsùlùmí ni Jerusalem pilgrim àbí. Eh, wọ́n wá ń pa ọ̀nà jp ìmí inú wọn náà òun náà ló bá ti fẹ́ kó orúkọ jp so gbogbo ẹ̀ àìmọ̀ kan ló ń bá wa jà láfíríkà eh, aláàjì aláàjì lágbájá àìmọ̀ kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ tó ń pè ní alhaji òun lẹ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni olóń pè ní alhaji wọ́n sì ti ṣe ó ti parí ẹ̀ ṣó ti yé ṣùgbọ́n bó ṣe ń fi pọ̀ ọ̀yàn léyẹn náà kò kì í ṣẹ̀ṣẹ̀ o. Eh, ṣùgbọ́n ẹ má jẹ́ aṣọ níṣẹ́ ẹ fàlájì sorúkọ mi náà ìyẹn wá tún dìjà rárá ẹ má jẹ́ ó dìjà ẹ tẹ́lómi bá wá wà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fàlájì sorúkọ ẹ tó ń bínú ẹ bá fi sí i ṣùgbọ́n gbọ́dọ̀ ṣọ́ àníyàn wa kọ́nà ọba kó fi wá ṣe kò ń jẹ́ dáadáa ṣòbí tá à lọ ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó lọ kówó lọ sí hajj kò sí ìwọ́ àwọn nǹkan míì wà tó jẹ́ priority ìyá ìyàwó àtọmọ àwọn ẹbí wọ́n ń jẹ̀yà ẹ̀gbọ́n àbúrò wọ́n ń jẹ̀yà ìwọ́kówó yọ oníyàjìyà àwọn yẹn ti wá ṣáájú kó mójútó àwọn yẹn àbúrò ẹ tí ò níṣẹ́ lọ́wọ́ kó establish ẹ ẹ̀gbọ́n ẹ tó ń tàràkà kiri kó establish ẹ ìyá àti bàbá tó rò jẹjẹ kó fún wọn ní nǹkan tó máa jẹ tó máa mú pẹ̀lú rọrùn ó gbà wájú kó ló fẹ́ lọ hajj ìmọ̀ọ̀mù tí ò tí ì rí jẹ tí ò rí mu tẹ̀lé àìmọ̀ọ̀mù iṣẹ́ àlá àjọ ọdún tó ń bọ̀ yẹn àjọ ń lọ ní o. ebi ti pa ìmọ̀ọ̀mù bí àwọn ọmọ ìmọ̀ọ̀mù ti dọmọ lọ́mọ látara ebi àbí kò ṣẹlẹ̀ ni. ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa nìyẹn. sòkòlò ọba àlékè ọlá ó ṣàánú wa ó mú wa dúró ó kọ́ wa mọ́ ṣe. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين